la shakka ana hadha minali buhutan kò ní rúdúrúdú nínú pé dájúdájú èyí wà èyí tí sèwọ amúdá ti dání sọ yìí pé òun rí ànábì lójú ayé òun gbọ́wọ́ wúrìdì lọ́wọ́ rẹ̀ nípè fún mi kí n máa gbọ́ báyìí ó sì ṣe àdáyanrí àwọn gbólóhùn wúrìdì èyí tóun fi máa rántí ọlọ́run tóun sì máa fi tọrọ ìkẹ́ àtìgẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ kò pé nínú àdápaarọ́ tí wọ́n pa mánàbí ló wà bákan náà kò rújú wípé nínú ìsìnà tó fojú hàn òun ni ọ̀rọ̀ náà wà ọ̀rọ̀ yìí ó wà nínú fatawa alájínà àdáyínà volume two page three àti 325 two wàkọ́ lu aidan àwọn yìí wọ́n tún sọ bákan náà pé. fatuwufiya rasulillah sallallahu alayhi wa sallam ba'dama balaga arisala òjìṣẹ́ aláwọ̀ kú lẹ́yìn ìgbà tó jẹ́ iṣẹ́ ọlọ́run ọba dé òpin wa akmala Allahu bí dinahu aláwọ̀ sì fi ànábì parí ẹ̀sìn rẹ̀ wa aqama bí ilẹ̀ hujja ala khalqihi ọlọ́run sì lo ànábì láti fi gbé àròjàre dìde lórí àwọn ẹ̀dá rẹ̀ wàsọ́là àléyìn àsìháàbù àwọn sọ̀hábà rẹ̀ wọ́n sì kírun sí i lára ńgbà tó kú sọ̀látàlì jẹ̀nẹ́zà ìrun jẹ̀nẹ́zà wàdáfàánúhù haifu mẹ́ta fi hùjúrátì àìṣá ọ̀díyàlọ́ àníyá wọ́n sì sin sí ààyè tó kú sí nínú yàrá àìṣá ọ̀díyàlọ́ àníyá wàkọ́ọ̀mọ̀ mi ń bá dì ní àlèkùlàfà àròṣìdìn àwọn àròlé sì dìde lẹ́yìn rẹ̀ tí wọ́n ń gba àyè rẹ̀ ṣe tánàbí ọba kú ṣé Abubakar yóò di ẹyà rẹ lẹ́nu ẹ wọ́n ń kírun lọ́wọ́ ń jọ kàn àsìkò òun tó gbọ́dọ̀ àsìkò òun tó. wọ́n retí ojúṣe ọlọ́run wọn ò tètè rí nígbà tó pẹ́ díẹ̀ nẹ́bà ni Abubakar kírun fún wa Abubakar bá sì padà gbà láti kírun mo fẹ́ fi ṣẹ̀rí pé tí kì í bá ṣe ikú ànábì Muhammadu ni kò sí ohun tọ̀hún tí ó máa di ipò aṣáájú mùsùlùmí kò sí onítọ̀hún tí ó máa dípò aṣáájú mùsùlùmí ní gbogbo ayé. Abubakar ti ṣe Allahu Akbar làwọn tó pẹ́ wọ orí ìrun ni wọ́n fún sígínà pé ó lè ti dé ọ̀gá wa ti dé báyìí ni Abubakar sì rìbáàsì sẹ́yìn. ànábì tí wọ́n sọ fún pé maka anaka dúró sáàyè rẹ àbúbákiri ọ̀gbọ́n o ó rí báàsì ẹ̀yìn òun ló ṣe tẹ̀kíbírátù ìbẹ̀rẹ̀ fáwọn jẹ̀mọ́ ànábì lọ padà wá take over nígbà wọn kírun tán àbúbákiri wa ń sọ fún ànábì pé o sì ní màkànàkà màkànàkà òun ní tún jẹ́ anaka. ìgbọ́gbọ́ rí pé kí oní nǹkan wà láàyè kẹ́nìkan sì tún wá máa ṣe àyè rẹ̀ lọ láíláí ọmọ àbúkù àáfà kò lórí gba kó ṣáájú kírun fún jíṣẹ́ ọlọ́run ẹ bá wo iye àwọn tí wọ́n ti ń ṣáájú kírun ní mọ́sáṣà nẹ́bì ní Mádínà tí wọ́n tẹ̀tù táwọn sàhábà ọlá kí ni wọ́n ń jẹ ẹ́ ọlọ́wọ́ apánábì ti kú ni ta ni ọba tó wá jẹ́ ìmọ̀ọ́mù ní haramu. ọlọ́run mọ̀ káyè gidi o ọ̀rọ̀ yìí ò yẹ kó fa wàhálà tó báyìí ádámà kú wọn ò padà máa rí láyé. Nuhu kú wọn padà máa rí láyé Ibrahim kú wọn padà máa rí láyé Musa kú gbogbo àwọn ànábì Ọlọ́run kú wọn padà máa rí wọn láyé ànábì náà wá kú sallallahu alaihi wasallam ìwọ̀n tó bá sọ pé òun rí i pé kódà ni ọgbà ń àwọn sọ̀há àwọn húlàfà rọ̀ṣídìn wàkọ́mọ̀ mi bá di àlèkùlàfà rọ̀ṣídìn àwọn àròlé mẹ́rẹ̀ẹ̀rin àwọn ni wọ́n tún mú un lé lọ́wọ́ lẹ́yìn ikú rẹ̀ wàkọ̀dì dára fi àyàmìhùn àhàdáàsùn wà wàkọ́ ìrùn àwọn ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ lásìkò àwọn sọ̀hábà àwọn àhàdáàsùn wà wàkọ́ ìrùn àwọn ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ lásìkò àwọn sọ̀hábà fàálà jùzá àlìká bí ìṣèhádì ní tí wọ́n fi yanjú àwọn ìṣẹ̀lẹ̀ náà ó lè gbìyànjú wọn ní tí wọ́n gbọ́ yé sí kí lọ́nà ń sọ kí lànà bí wí wàlámúyárìjì ń fi ṣáì mìíníhá ìlàárọ̀ sùn lásánláwà àlẹ́ ìwọ̀sálàm wọn ò ní ẹ̀gbọ́ ní tó ṣẹlẹ̀ yìí kọjá òye wa o ẹ̀jẹ̀ á lọ pe ànábì báyìí o ọ̀rọ̀ yìí lágbára o ẹ jẹ́ àpè o ṣé ẹ mọ̀ pé àwọn àwọn àwọn olóòṣà tí kan ní wọn bá ti kú wọ́n sọ pé wọ́n ní tóun bá ti kú o tẹ́ ẹ bá ti kan ìṣòro kan o ẹ bá pè òun abẹ́yìí máa gbọ́ tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ ẹ bá ti wo fíìmù àwọn Ògún àwọn Ṣàngó àwọn Ọya n bí bí wọ́n ṣe ń lọ pè wọ́n nù. No ǹjẹ́ ànẹ́bì sọ̀rọ̀ àsọ́ọ́lẹ̀ pé lílọ ni mò ń lọ yìí o tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ tó ṣe yín kàyéfì tẹ́ ẹ̀ mójútu ẹ̀ tẹ́ ẹ̀ rí nọ́ọ̀sì kan gbòógì lórí rẹ̀ ẹ̀ wá pè mí ó fún ilé sí so ti rádìsì kan tó jẹ mọ́ bẹ́ẹ̀ rí kò sí òsì lè rí. àwọn sọ̀hábà ó lọ ṣiṣẹ́ lórí Quran lórí hadisi láti fi mọ ìdájọ́ tọ́rọ̀ náà jẹ mọ́ni wàlámúyárìjì ọ̀hún fi iṣẹ́ ìmíníhá ìlà Rasulillah sallallahu alayhi wa sallam padà lọ sọ́dọ̀ ànẹ́bì máa ànẹ́bì ti kú famanzana bada zalika anahu rọ̀háhu fìlìyàkọ̀dọ̀ ẹnikẹ́ni tó bá wá ń tún sọ pé lẹ́yìn ikú òjíṣẹ́ ọlọ́run òun rí ànábì lójú ayé hayyan ó rí ní alààyè wàkàlámàhù òun sì bá ànábì sọ̀rọ̀ àwòsẹ́mi aminu ṣẹ́yán tàbí òun tiẹ̀ gbọ́ kinní kan látẹnu òjíṣẹ́ ọlọ́run pọ́bùlà yẹ́wọ́mi ní báàsì síwájú ọjọ́ àjínde wa nushur síwájú ọjọ́ àkójọ gbogbo ẹ̀dá fàzáàmúhù báàtìlù fàzáàmúhù báàtìlù ọ̀rọ̀ tó ń sọ irọ́ ni mimukhalafatihi an-nusus nítorí pé àwọn ọ̀rọ̀ náà ó yapa sí àwọn ọ̀rọ̀ tí ń bẹnu Qur'an ó yapa sí àwọn ọ̀rọ̀ tí ń bẹnu hadith wal mushahada ó sì yapa sí ní táǹfojú rí pé ìta àfojú rí ni pé tókù bá ti kú àlè rí mọ́ àlè rí mọ́ irọ́ ni pé ẹ̀kú kan kú ẹ̀tún wá rí nbì kan irọ́ gbun ni o ò rẹ́ nìkan kan mọ́ tọ́ ọ bá rí nǹkan ìtọ́ orí ni àlìjẹ̀nù. ṣáà wá lè wá sọ pé àlìjẹ̀nu gbé àwọ̀ ànábì wọ̀bì a máa dáhùn yìí níwájú nígbà tá a bá ń ka ọ̀rọ̀ yìí lọ. wàlẹ́ ìsàfi hadal hadith dùlẹ́ẹ̀lẹ̀ kò wá sí nínú àdìsí tá pé máa ń rọ̀ á ní fìlìmọ̀ náà ní fìlìyàkọ́dà kò sí ìtọ́kasí nínú àdìsí náà pé àlá ànáhù sayúrọ̀ záàtùhù fèlèyàkọ̀dọ̀ fèlèhàyàtì dúníyà wípé wọ́n padà máa rí pàápàá ànábì wa Muhammad lójú ayé nínú sẹ̀mílẹ̀ ayé lẹ́yìn ikú rẹ̀ ní ànáhù yàtàmìlì torí pé ọ̀tá níbi sọ yẹn pé ẹ ń bá rí mi lójú àlá ó máa rí mi lójú ayé yàtàmìlì ó kó àwọn ìtumọ̀ kan sínú pé annali murọ́ọ̀dà àbí annahu pé nínú èròǹgbà tí ń bẹ nínú ọ̀rọ̀ yẹn ni pé fàṣàyàrọ́ ní yàwó malẹ̀kìyàmà yóò padà rí mi ní ọjọ́ àlẹ̀kìyàmà ọjọ́ àlẹ̀kìyàmà náà sì ní ojú ayé ni tó rí èèyàn báyìí tó lè fọkàn pé èèyàn nílé nǹkan pè lójú ayé náà nù bá a ṣe ríra wa ní ìsìn tá a lè tọ́sí ara wa ojú ayé ni lọ́jọ́ àlẹ̀kìyàmà àájì sójú ayé àbáàdìjí sójú ayé agasipo ojú ayé tó jẹ yọnú àdìsí yẹn ojú ayé kíni yọmọlẹ kìyàmà ni kì í ṣe ojú ayé ìtìlẹ ayé ojú ayé ìtìlẹ ayé nìkan ni ti kíni o ojú ayé ojú ayé mi náà bẹ ní ọ̀run nígbà òsì wá kó ojú ayé tìrí ayé sínú tó sì kó ojú ayé ìtàlẹ̀dámọ̀ sínú. Si bóòlù àṣẹ àmì ìtàdé gbígbà lérò ń bẹ́ẹ̀ bá a ṣe mọ̀ náà ni pé òkú wo ló kú rí tẹ́ ẹ tún padà rí lójú ayé tìlé ayé àmọ́ gbogbo òkú tó kú ni ó sara lọ ní ojú ayé ti alikiyama wàyàtàmì nínú ìtumọ̀ tó tún kó sínú annalimurad ni pé dájúdájú èròǹgbà ànábì lórí àdíìsì yìí ni pé fásayárọ̀ ta wíìlàrúyà ó tún kó sínú pé ẹ ń bá rí mi lójú àlá ó máa rí mi lójú ayé ó tún kó tàwíìlì rúyà sínú pé ìtumọ̀ àlá tó o láyè tó o bá jí sáyé o wàá rí ìtumọ̀ rẹ̀ ìyẹn ni pé bíi kó o lálàá kó o rí ànábì ní ìsìn tánàbí wá ẹkọ mẹ pé hajjá maburu rọ hajjá maburu rọ ájì rẹ o ájì rere ni o tọ́lọ́wọ́ lọ́wọ́ o a ni pé pẹ̀lú yọ̀ǹda Allah ọ ṣe hajj tó wí lu ànábì rí ayé rárá ó padà ṣe kí ni o hajj ní ojú ayé kò ní jẹ́ lójú oorun nìkan wọ́n ti ń ṣe kí ni o ni wọ́n ti máa kí ọkú iṣẹ́ hajj. liana havi iruya sọ́ọ̀dì kan nítorí pé àlá tírú ẹni bẹ́ẹ̀ lá tọ́ba fi lè rà níbi lójú àlá òdodo ni bìdẹ́lì ìlú máa já à fi rìwàyà tìlú òkúrọ́ pẹ̀lú ìtọ́ka sí àwọn ẹ̀gbàwá mìíràn tó wá ní kọ́ọ̀lì yìí nínú ọ̀rọ̀ rẹ̀ tànẹ́bí sọ pé mọ́rọ̀ á ní fàkọ́dírọ̀ á ní mọ́rọ̀ á ní fìlìmọ̀nà fàkọ́dírọ̀ á ní ẹ̀ ń bá rí mi lójú àlá ó kúkú ti rí mi náà nù ó ti rí mi nù kì í ṣe rọ́ ṣe wá mọ̀ pé tí Mr. A balu lòun lálàrá ànábì tí mr b bá sọ pé òun lálàrí ànábì a gbọ́dọ̀ wòye sí irú islam t'i ń bẹ lọ́wọ́ wọn kò gbọ́dọ̀ jẹ́rú síkírù ní ọ̀làlà kò gbọ́dọ̀ jẹ́rú ogúnṣẹ́ ní ọ̀làlà kò gbọ́dọ̀ jẹ́rú àbáwá jíbìkẹ́ ní ọ̀làlà kò gbọ́dọ̀ jẹ́rú ẹnjìnìá sábìtù ní ọ̀làlà kò gbọ́dọ̀ jẹ́rú wòlíì dánwò ní ọ̀làlà kò gbọ́dọ̀ jẹ́rú ilẹ̀ ẹ̀rọ ní ọ̀làlà. a tún gbọ́dọ̀ mọ àwọn tí wọ́n lè lá irú àlá bẹ́ẹ̀ tá a gbà kó lálàá òun àwọn tí wọ́n wulẹ̀ mú irọ́ láàyè gbé mú ẹja tútù mú omi àwọn ṣe ń re irọ́ tiwọn àwọn mú láàyè ni lọ́tún wá ń sọ pé gbogbo èèyàn tó bá lóun lálàrá nàbí ló tún wá gbàgbọ́ ó tún ṣe mistake tó láwọn èèyàn wulẹ̀ ń pa irọ́ ànẹ́bí ò sì sọ pé wọn ò ní lè parọ́ mọ́ òun dẹ́kun wà á wù dáadáa o wù á ní wù dáadáa o ọ̀tọ̀ ní pànẹ́bí sọ pé ń rí mu ó ti rí mu náà lódodo ṣùgbọ́n ànẹ́bí ò sọ pé àwọn èèyàn ò ní lè parọ́ mọ́ òun o èṣù ló ní kò lè gbé àwòrán òun wọ̀ fẹ́ wo ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta o ẹ ń bá rí mi lójú àlá ní òdodo fàkọ́dírọ̀ ha ní ó ti rí mi ọ̀rọ̀ kan nù ọ̀rọ̀ míì ni pé èṣù kò lè gbé ẹ bá rí mi lójú àlá yóò rí mi lójú ayé tá a sì tú ojú ayé sí ojú ayé ti kíni ti àlìkìámà nítorí pé ojú ayé ti rí ayé kò tí ì sí lágbàńlá ayé ibi tí wọ́n ti fi rinlẹ̀ wípé ẹnìkan kú wọ́n sì sí bí wọ́n ṣe máa ń sin ènìyàn ó sì padà wá sílé òun ó sì tún sọkọ ìyàwó ẹ̀ lọ ó tún ń jẹ́ bàbá ọmọ ẹ̀ lọ láti gbàtàyé tí ń jáyé àti ìgbọ́rí àwọn tí ń kó ọmọ ránṣẹ́ là ń gbọ́ ẹni tó sì kọ́ ọmọ ránṣẹ́ anybody ó lè kó anybody ránṣẹ́ anybody can bring anybody home ìyẹn kì í ṣe tó valid. Naam ànábì ni ẹ bá rí mi lójú àlá ní òdodo orí mi ẹ bá rí mi lójú àlá wọ́n máa padà rí mi lójú ayé ojú ayé kíni ti àlìkìyámà nínú ọ̀rọ̀ mi ó tún fi kún pé èṣù kì í gbé àwòrán mi wọ̀ ó túmọ̀ sí pé ìwọ tó rí ànábì lójú àlá èṣù ò lè gbé àwòrán ànábì wọ̀ gẹ́gẹ́ bí èṣù ṣe lè gbé àwòrán ẹnìkan wọ̀ fún ọ tí ó fira rẹ̀ tó o máa rí gẹ́gẹ́ bí ẹni ibi pé òun ní ń ṣe ọ́ tó sì já sí pé òun kọ́ ní ń ṣe ọ́ alright àmọ́ tí èṣù lu àwòrán rẹ̀ so a ti mọ̀ pé èṣù kò lè lo kíni àwòrán rẹ̀ bíi lójú àlà fine. ṣùgbọ́n ọ̀rọ̀ kẹta táàtù fi yanjú ẹ̀ ò ní pé ànẹ́bí ọ̀ sọ pé àwọn èèyàn ní parọ́ mọ́ òun àwọn èèyàn parọ́ mọ́ ànẹ́bí olóbí àdìsí olóbí àdìsí mòdù irọ́ táwọn èèyàn pa mọ́ ànẹ́bí ló bí kíni ló bí àdìsí mòdù so definitely àwọn èèyàn lè pa irọ́ báwọn lálàá rí ànẹ́bí irú irọ́ tí ṣé ò tìjà nípa irú rọtí mirisagunla amadu pa ọ̀dà èyí tó lóun ń rà nẹ́bì lójú ayé táwọn gẹ́gẹ́ búrẹ́dì àtẹ̀wà wọn náà dáhùn nù irọ́ nù ní àbóòtọ́ wọn yẹn ń parọ́ ọmọ nẹ́bì wa Muhammad sallallahu alayhi wa sallam neat neat ní ń parọ́ wọn táwa náà sì rí wọn báyìí kí wàá lọ fi ọlọ́kàn balẹ̀ tó fi wá gbà pé àwọn kan pé àwọn kan ń rí ànábì lẹ́yìn ikú rẹ̀ lójú ayé wakọdi yàrọ́hùn lèmúmin fìmọ̀ náà nìyí rúyà sọ́ọ̀dìkọ́ àlàsífàtì ìlẹ́tì káàna sallallahu alayhi wa sallam àléyà àyàmà àyàtì àdùnìyàwìyà mùmìnì lè rí ànábì lójú àlà ní àlà tó jẹ́ òdodo lórí ìròyìn àpèjúwe ìrísí bánẹ́bì ṣe wà láyé nígbà tó ń ṣẹlẹ̀ báwo lọ́ọ́ ṣe wá mọ̀ pé ànẹ́bì lẹ́nu tó rí olùkátà sí kọ́ ọmọ ìròyìn tí ń bẹ lára ànẹ́bì náà tíra báwo ni wọ́n ti ṣàpèjúwe rẹ̀ báwo ló ṣe ga báwo ni ìrísí ẹ̀ ṣe rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. No ibi tí lájínà dáìmà parí ọ̀rọ̀ tiwọn sí nìyẹn.